أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعث الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا وبركاته ọba tí ó sẹ́ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani al-maqdisi ọlọ́ọ̀ba kí ó yọ́nú sí a wà lórí báàbù salatul jumaa báàbì èyí tó ń sọ̀rọ̀ lórí ìrun jimá a lórí hadisi sahal ibn sa'din as níbi kí imam kó ní mímbàrí fún khutba rẹ̀ torí jimá a ṣàlàyé lórí ọlá tí ń bẹ fún ọjọ́ jimá náà nínú tá a sọ ni pé ọjọ́ jimá ìdí ni fún gbogbo mùsùlùmí ìdí ọ̀sọ̀ọ̀sẹ̀ bákan náà ta ni jimá ó jẹ́ ọ̀ranyàn lé lórí ẹ̀. E هذه دلوري حديث عبد الله بن عمر عن عبد الله بن عمر رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من جاء منكم الجمعه فليغتسل حديث يوصل لوري ويوه síwájú kí èèyàn tó wá sí hadisi náà gbalọ́ láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar ọlọ́run ọba kí ó yọ́nú sí i ó ní òjíṣẹ́ ńlá nabi muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí pé man jaa minkumul jum'ata ẹnikẹ́ni nù yín tí ó bá wá sí jimá falyattasil kó wẹ̀ hadithi yìí àwọn masáyìl tó wà nù ẹ̀ alákọ̀ọ́kọ́ ó ní pé ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní faliyek tẹ̀síl kí ó wẹ̀ asẹ́ni àwọn afáàsì ní al-amru yaqtadil wujub asẹ́ ìdájọ́ rẹ̀ ní ọ̀ràn èèyàn ní kámúsẹ́ so gbogbo ẹnikẹ́ni tí jimá bá jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀. tí a bá ní àṣẹ yẹn ọ̀ràn yẹn ni ó ti di ọ̀ràn yẹn kí ó wẹ̀ síwájú kí ó tó wá sí jimá ṣùgbọ́n ẹ̀rí mi tún wá tó fi hàn pé àṣẹ tí anabisa sallam pa pé kí á wẹ̀ sí kí á tó wá sí jumá kì í ṣe àṣẹ ọ̀ràn yẹn ni torí pé àdísì mi tó wá pé man tawadda'a fa ahsana ẹnikẹ́ni tí ó bá sàlùwàlá tó sì ṣe àlùwàlá rẹ̀ dáadáa thumma atal jum'a lẹ́yìn náà ó wá sí mọ́ṣáláṣí jimá fastama'a wa ansata ó tẹ́tí gbọ́ khutba ó sì dáálé ghufira lahu ma baynahu wa bayna al-jum'ati a a darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láàrin jimá yẹn àti jimá tí ń bọ̀ wa ziyadatu thalathati ayyam a ṣe àlékún ọjọ́ mẹ́ta lórí àwọn ọjọ́ tá ó fi dáríjì èyí ni pé ọ̀sẹ̀ kan àtijọ́ mẹ́ta so eléyìí àwọn afáàní àdíìsì ó fi hàn pé wíwẹ̀wà jimá fadila ni èyí ni pé ó ó sì ní ládá tó pọ̀ kún sí ṣùgbọ́n kì í ṣe yẹn hadithi míì wá láti ọ̀dọ̀ imam ahmed àti àwọn ashabu sunan anabi sallallahu alaihi wa sallam ni man tawadda'a yawma al fabi ha wa ni'ma wa man iktasala fahuwa al-afdal gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe àlùwàlá tó wá sí masalasi eléyìí náà kò sí aburú nù ẹ̀ fa ni'ma. kò sáburú nù ẹ̀ ó dáa wọ́n mọ̀ ní tẹ̀sàlá ṣùgbọ́n ẹni tó bá wẹ̀ fọwọ́ afdol eléyìí ló dáa jù ìdí inú táwọn afáfin ni kì í ṣe ọ̀ranyàn torí pé a ò lè fún wa ní ẹ̀sà láàrin nǹkan méjì èyí tó dáa àti èyí tó dáa jù ká sì wá pẹ̀lú ọ̀ranyàn so ìdí inú tó fi jẹ́ pé Imam Nawawi ó ní wàfíì dalilu ala annahu laysa biwajib eléyìí fi hàn pé wíwẹ̀ lọ sí jimá kìí ṣe ọ̀ranyàn kí wàá ní ìdájọ́ rẹ̀ tá a bá ní kìí ṣe ọ̀ranyàn àwọn afáàní àlàyé ń bẹ lórí ẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ ni pé yajibul ghuslu ala man wujidat bihi rahiyatu kariha ẹni tí òórùn tó lè pààyàn la tó bá ń bẹ lára rẹ̀ tó sì fẹ́ wá sí jimá yálà kò wẹ̀ tẹ́tẹ́ bí fún ọ̀sẹ̀ kan sọ débi pé àwọn oògùn ara rẹ̀ ti ń rùn àbí iṣẹ́ tí ń ṣe so ó ní ìdí àti wẹ̀ eléyìí wọn ni gbogbo ìgbà tí n ti bá rùn lára rẹ̀ ó fi máa ṣe ìnira bá àwọn àwọn tí wọ́n wà mọ́ṣáláṣí eléyìí ó di dandan kó wọ́n ní wájib ní kọ́wẹ̀ kí ni ìdí ìdí ni pé àwọn màláìkà tí wọ́n wà sí mọ́sálásí yẹn náà àtàwọn màláìkà tí wọ́n ń bẹ̀lẹ̀ ní ẹgbọ́n ọ̀tún àti ọ̀sùn òsì rẹ̀ àwọn náà ìmọ̀ ń pa wọ́n lá tí ń pa ọmọ ẹ̀dá ádámàlà torí pé anabi ni almalaikatu tata adha mimma yata adha minu banu màláíkà àwọn náà yìí máa ń pa wọ́n lára gbogbo tí máa ń pa ọmọ ànábì Adam lára so kó fi má jẹ́ pé àwọn náà máa gbọ́ òórùn tí ọ̀dà á tún máa pa ẹlòmíì náà lára ó di dandan kí irú eléyẹn kó wẹ̀ wọ́n ní torí pé àdìsí wa tí anabi sàlám sọ nù tíra Bukhari àti Muslim hakun ala kulli muslimin an yaktasila fi sab'ati ayyam fi kulli sab'ati ayyam anabi sallallahu alayhi wa sallam ni ó ti di dandan ìwọ ni lórí gbogbo mùsùlùmí kó wẹ̀ lẹ́ẹ̀kan nínú ọ̀sẹ̀ èyí kódà bọ́sẹ̀ kan ó ti di dandan kó wẹ̀ láàrin ọ̀sẹ̀ yagtasilu fihi ra'sahu wa jasadahu léè tí ó àti gbogbo ara rẹ̀ so ẹni tí ó rí ohun tí ó fi wẹ̀ láàrin ọ̀sẹ̀ kan tíjọ́ jímọ̀ dé ó yẹ kí ó fi ijọ́ yẹn kó fi pọ́n jímọ̀ lé àti irun tí ó wà kí àtàwọn èèyàn tí ó lù pọ̀ mọ́ wọn kó wẹ̀. so eléyìí ó fi hàn pé àṣẹ tí a pa pé kí a wẹ̀ kí a tó wá sí mọ́ṣáláṣí kì í ṣe àṣẹ tí a ó sọ pé wájib ni àwọn afáàní sunna ni ìdí ni ẹ tí imam an-Nawawi tó fi sọ pé wa dhahaba jumhurul ulama àwọn ọ̀pọ̀ nínú àwọn onímímọ̀ min salafi wal khalaf àwọn tí wọ́n ti kọjá àtàwọn ti sìn wa fuqahul amsar àtàwọn àfáwọn onífíkìwù gbogbo wọn pátá wọn ni annahu sunnatun wíwẹ̀ wá sí masalasi sunna ni mustahabba èyí tá a fẹ́ ká máa ṣe laysa bi wajib kì í ṣe ọ̀ranyàn. bet tí a bá ní kì í ṣe ọ̀ranyàn súnnà ni àdíìsí wa tí anabi sàlá sàlám sọ pé al-ghuslu yawma al-jum'ati wajibun ala kulli muhtalimin ìwẹ̀ lọ́jọ́ jimá ọ̀ranyàn lórí lórí gbogbo ẹnikẹ́ni tó bá ti bàlágà. àwọn afáàní ìtumọ̀ rẹ̀ kìí ṣe wájib ọ̀ràn yẹn tá a mọ̀ ẹni pé muta'akkidun ẹni pé ọ̀pá àkànpá ohun pa fún gbogbo èèyàn wọ́n wẹ̀ torí ọjọ́ jimá náà gẹ́gẹ́ bí èèyàn ti sọ pé ó ti di ìwọ̀ lórí mi kí n ṣe nǹkan báyìí ẹni pé ó di dandan kì í wá ṣe pé tí n bá ṣe o ọwọ́ màá dẹ́ṣẹ̀. náà wọ́n ní súnà ní fún gbogbo ẹnikẹ́ni tí kò bá sí òórùn tó lè pààyàn la kó wẹ̀ wá sí mọ́ṣáláṣí kì í ṣe ọ̀ranyàn lórí títí ẹ̀ torí pé òun náà ó ti wà nú àwọn tí anabi sàlá sàlá ní bó kan ní lọ́sẹ̀ kéèyàn ọwẹ́ náà masala tí ó wà níwájú ẹ ni pé tí ìwẹ̀ méjì tó bá papọ̀ ìwẹ̀ jimá síwájú kí n tó lọ jimá mo ní janaba ṣé ìwẹ̀ méjì ni ń wẹ̀ ń wẹ̀ janaba lọ́tọ̀ ń tún wá wẹ̀ ìwẹ̀ jimá lọ́tọ̀ àwọn afáàní. واجب ومسنون دخل المسنون تحت الواجب in tó bá jẹ́ ọ̀ranyàn àti in tó bá jẹ́ sunna tá a bá wẹ̀wẹ̀ wájib sunna yẹn ó ti kó sábẹ́ wájib wẹ̀ for example ẹni tó ní jẹ́nàbà tó sì fẹ́ wẹ̀wẹ̀ jimá tó bá wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà rẹ̀ pẹ̀lú àníyàn pé òun wẹ̀wẹ̀ jimá náà papọ̀ àwọn lẹ́yìn náà ti tó fún un ní ìwẹ̀ jimá bákan náà obìnrin tí ó ṣe haidọ àbí tó náà ní janaba tó náà sì fẹ́ lọ jimá tó bá ti wẹ̀wẹ̀ haidọ rẹ̀ ó ti tó fún níwẹ̀ jimá eléyìí ni ọ̀rọ̀ ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ tọ́ ìbéèrè tó wà níwájú ni pé ṣé ìwẹ̀ yẹn ọjọ́ là ń wẹ̀ fún ni àbí irun ṣé à ń wẹ̀ fún ọjọ́ jimá ni àbí à ń wẹ̀ fún wíwá sí mọ́ṣáláṣí àwọn afáàní ohun tó hàn ni pé à ń wẹ̀ ìwẹ̀ yẹn fún wíwá sí mọ́ṣáláṣí ni léyìí tó fi hàn pé ẹni tí jimá ọba jọ́ràn yẹn lórí ẹ̀ òun lè má wẹ̀ kò sí aburú nù ẹ̀ torí pé kì í ṣe ọjọ́ jimá gangan là ń wẹ̀ fún à ń wẹ̀ fún wíwá sí mọ́ṣáláṣí ni torí pé ọjọ́ ọdún ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni bákan náà torí pé ọjọ́ yẹn ọ̀pọ̀ èrò iná máa ń wá sí mọ́ṣáláṣí so àfẹ́ kó jẹ́ ń kálukú wọ́n wá ní súrà tó dáa tó mọ́ pẹ̀lú aṣọ tó dára tí ò sí ìdọ̀tí ń bẹ. sọ eléyìí jẹ́ báyẹn Ibn Rajab ó ní man iktasala yawma al-jum'a thumma raha yadullu ala anna al-ghusl mustahabba lil-jum'ati awwalu tulu'i al-fajr ìgbà wo ni awẹ̀wẹ̀ náà ṣé ń gbà tá a bá ṣe tán àti wá sí mọ́ṣáláṣí ni àbí ń gbà wò àwọn afáàní àsìkò ìwẹ̀ jimá ó ti bẹ̀rẹ̀ nígbà tí alifájìrì bá ti yọ láàárọ̀ títí dé àsìkò ìkẹyìn táwọn èèyàn lọ sí mọ́ṣáláṣí so ẹni ó bá wẹ̀wẹ̀ tiẹ̀ láàárọ̀ ó ti wẹ̀wẹ̀ jimá náà nù lópin ìgbà tó bá ti dàníyàn pé òun wẹ̀wẹ̀ jimá so ẹni ó tiẹ̀ ní ìyálẹ̀ta òun náà wẹ̀wẹ̀ jimá náà ni ẹni ó wẹ̀ tiẹ̀ dásìkò tí ń lọ sí jimá ìwẹ̀ jimá ló ń náà wẹ̀ kò sí aburú nù ẹ̀ àsìkò títí ẹ̀ ó bẹ̀rẹ̀ láti tolu alfajr nígbà tí alfajr bá yọ títí di àsìkò tí a ó lọ sí jimá. ṣùgbọ́n àwọn súnnà yòókù tí a máa ń ṣe lóòjọ́ jimá ìyẹn ọjọ́ ni à ń ṣe fún kì í ṣe ìrun lápèjúwe gẹ́gẹ́ bí suratul kaf ẹni ó bá wù kó kà láàárọ̀ ẹni ó bá wù kó kà lọ́sàn ẹni ó bá wù kó kà ńrọ̀lẹ́ kíkà rẹ̀ ọ̀sà ti bọ́ sínú ìjọ jimá so òun yàtọ̀ sí wíwẹ̀ náà eléyìí dúró báyẹn hadith ẹlẹ́ẹ̀kejì òun náà hadith abdullahi ibn umar ni àbí hadith jabir títò rẹ̀ lọ́dọ̀ mo ti sọ fún wa ní pé nígbà tá a máa wọ báàbí náà pé ó ní problem níbi títò mo tún sẹ̀tẹ̀ tó ni mo wo tíra Umdatul Ahkam kan tí mo ní òun mo tún sẹ̀sẹ̀ wo títò ti eléyìí tí mo ti ń sè so hadith Abdullahi ibn Umar ó ní qala كان رسول الله صلى الله عليه وسلم يخطب خطبتين وهو قائم يفصل بينهما بجلوس agba àdìsí náà wá láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar oní anabi sàlẹ́m lóòjọ́ jimá tí ó bá ṣe khutba a máa ṣe khutba méjì tí ó yà wọ́n sọ́tọ̀ pẹ̀lú ìjókòó ẹni pé yóò ya èkíní àti kejì sọ́tọ̀ pẹ̀lú jíjókòó láàrin wọn so àdìsí òun náà ń sọ̀rọ̀ lórí khutba jimá ni lafzu imaamu bukhari oni pé kánà nabiyu sallallahu alayhi wa sallam yakhtubu khutbatayni yaqudu baynahuma anabi sallallahu alayhi wa sallam a máa ṣe khutba méjì yóò jókòó láàrin khutba ọ̀kan sí kejì. ibnu hajar ó ní hadithi yìí tí imam tí a fọ́ onítìrà ẹ̀ mú wa àti hadithi náà sínú bukhari àti muslim pẹ̀lú lẹ́fàzì ó ní ìgbàgbé ló ṣe àáfà subhana man la yakhta ọlọ́run ọba nìkan ni kìí ṣe àṣìṣe lẹ́fàzì gangan ó wà nù nìsáyìí ni àti dárò kùtùní ṣùgbọ́n ètò wa nínú imam bukhari àti muslim ó ní pé anabisa asalam a máa ṣe khutba méjì yaqudu baynahuma yóò jókòó láàrin wọn ṣùgbọ́n èyí tó sọ pé yafsilu baynahuma bil bikini bil julus eléyìí nù tíra ìmáàmù Nasa'i àti Daru Qutni olówá. naam masala ẹlẹ́kẹta oníkálmà khutba gan fúnra ẹ̀ khutba tá a bá pè pẹ̀lú dọ́mà khutba oní khutba jimá tá a máa ń ṣe tí imam máa ń ṣe tá a bá pè ní khitba ó ní ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ téèyàn ó sọ láti fẹ́ fẹ́ láti lọ fẹ́ ìyàwó ó ní à ń pè ní khitba gbogbo wọn the same alphabet náà ni ọwọ́n tó yàtọ̀ náà ni kha tó ní dómà lórí àti kha èyí tó ní kẹsìrọ̀ lórí ẹlẹ́ẹ̀kejì yẹn èyí tó tó tó túmọ̀ sí ìsọ̀rọ̀ wíwá obìnrin láti fẹ́ òní ọlọ́ni wàlá junaha aleikum fíìmà arọ́tún bìhí min khitbati nisa so ó wá pẹ̀lú kẹ́lìmà khitba eléyìí kì í ṣe khutba jọ jimá náà akanu hadisi pé anabi sàlá sàlá máa ṣe khutba méjì ìdínú tí àwọn afáàfi sọ pé májẹ̀mú ni kí ìrun jímọ̀ tó ṣe àtẹ́wọ́gbà aláti ṣe khutba méjì wọ́n ní khutbataini shartun li sihati salat kí irun wa kó tó jẹ́ àtẹ́wọ́gbà yọ láti jẹ́ pé imam ṣe khutba méjì ìdínú tí imam Thawri tó ní la takunu al-jum'a illa bi khutba tàbí khutba kò sí irun jimá tí ó bá sí khutba so tí a ò bá ṣe khutba à ní irun jimá. Ah, so imam shafi'i oni la tujzi la tajzi al jum'ata bi aqall min khutbatayn qa'iman ipe ìrun jima kò ní jẹ́ àtẹ́wọ́gbà tí a bá ṣe khutba méjì ní dúró ẹni pé tí imam ó ṣe khutba méjì ní dúró fa in khataba jalisan tí imam bá ilé ṣe khutba ní jókòó wa huwa yutiqu al qiyam ó sì lè dúró ó ṣe ń jòkó lópin ìgbà pé ó ní agbára àti dúró lam yujzi òhù òun náà ìrun jimá tó kí kìí ṣe ìrun jimá yóò tún wá kíráka mẹ́rin ti zuhur wa in alimu annahu yutiqu lam yujzi jum'atuhum bẹ́ẹ̀ làwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ táwọn náà bá lè mọ̀ pé ìmáàmù lè dúró táwọn náà sì dáa lé tó fi ṣe khutba ní jòkó fún wọn àwọn náà ò ní jimá. so ìdínú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa imam Qurtubi nù tafsir rẹ̀ ó ní wal khutbatu shartu fi inqadi jum'a ṣíṣe khutba májẹ̀mú ni kí jimoh tó jẹ́ àtẹ̀wọ́gbà eléyìí ni ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa sọ bákan náà ìdúró ìdúró ṣe khutba náà wọn ló ná ọ̀ranyàn ni àyàfi tí ó dìrì bá wà ẹni pé tí àwíjàre bá wà yálà imam kò lálàáfíà tó fi lè dúró kò sí ẹlòmíì tí ó ṣe khutba gẹ́gẹ́ bá a ti mọ̀ pé kì í ṣe ọ̀ràn yẹn ní kọ́ẹ́pẹ́ tí ó ṣe khutba òun ni ó kírun ẹlòmíì lè ṣe khutba kẹlòmíì ò kírun ṣùgbọ́n tí ó pọ̀ jù tí Ànábì sàlẹ́m ṣe táwọn sàábì rẹ̀ náà ṣe àtàwọn tí wọ́n tẹ̀lé wọn ni pé ẹni ó ṣe khutba náà ní kírun ṣùgbọ́n tí irú udhiri bá wá yálà ìmáàmù ní lè dúró ó lè yẹn lòmíì kó ṣe khutba ní dúró kó ń wá kírun fáwọn èèyàn tí ó bá ṣiṣẹ́ lómi náà ó lè ṣe khutba rẹ̀ ní jòkó torí pé ó ní àwíjàre lórí ẹ̀ torí pé hadith Jabir ọmọ Samra. أن رسول الله صلى الله عليه وسلم كان يخطب قائما النبي صلى الله عليه وسلم أما سخطبة ندروني ثم يجلس ثم يقوم لينا يوجوكو يوتن تدي فيخطب قائما يوتن واسي خطبة يعني فمن نبأك أنه كان يخطب جالسا فقد كذب gbogbo ẹnikẹ́ni tó bá fún un rò ipe anabi sàlẹ̀ sàlẹ̀ máa ma so tí kì í bá ṣe ohun tó ṣe pàtàkì àwọn sàbẹ anamsa sálà wọn ní gba irú ẹgbà wọn ọ̀rọ̀ báyìí wá ipe n táwọn rí tànàbí ń ṣe òun ni pé a máa ṣe khutba ní ìdúró ẹni ó bá sọ fún yín pé ànàbí ṣe khutba ní jókòó rí irọ́ lọ́pàá. bẹ́ẹ̀ náà ni imam an-Nawawi oní madhab imam shafi'i àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa oní pé kò sí jimá fún ẹni ó bá ṣe jimá ẹni ó bá ṣe khutba ní jókòó tó sì ní agbára àti ṣe khutba yẹn ní ìdúró bákan náà ọ̀kan náà àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam káàb ní àsìkò àwọn ìjọba umawiya ọ̀kan nu wọn abdulrahman Marwan ó ṣe khutba ní ìjòkó Abdurrahman ibn Umm Hakam ó ṣe khutba ní ìjòkó so Kaab ọmọ Ujra wá rí i pé ó ń ṣe khutba ní ìjòkó ló wá ń sọ fáwọn yẹn pé unzuru ila hadha al-khabith ẹ wo ẹni bui yakhtubu qa'idan ó ń ṣe khutba ní ìjòkó ṣé ọmọ pé ọlọ́run sọ pé wa idha ra'aw tijaratan aw lahwan infaddu ilayha wa tarakuka qa'iman. su aya hadi aya alquran ó ní tí wọ́n bá rí àwọn tìjára àwọn ọjà tí wọ́n tà wọn kálukú wọn wọ́n lọ síbi ọjà tí wọ́n fẹ́ tà wọ́n wá fi ọ́ sílẹ̀ ní ìdúró. E Quran sọ pé wọ́n fi anabi sàlẹ̀ ní sílẹ̀ ní jòkó léyìí tó fi hàn pé anabi sàlẹ̀ ń ṣe khutba ní ìdúró ni. so ó ní ọ̀rọ̀ Ka'b ọmọ Ujra Imam Nawawi ó ní ó wà nù ẹ̀rí tó jẹ́ pé ó yẹ ká máa kọ aburú fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣàburú kódà bọ́ bá jẹ́ pé olórí ni torí lórí bá ṣàṣìṣe ká kọ àṣìṣe rẹ̀ fún a gbọ́dọ̀ gba àṣìṣe rẹ̀ mọ́ra ká máa dá a lé. naam ìjókòó láàrin khutba méjì tí a bá ṣe khutba ẹ̀yọ̀kan tán a ó jókòó a tún dìde láti ṣe khutba ẹlẹ́ẹ̀kejì so ìjókòó láàrin yẹn àwọn afáàní àwọn míì nínú wọn wọn lọ́rọ̀ àyàn ni àwọn míì ní sunna ni ṣùgbọ́n imam malik àti abu hanifa wọn ni aljulusu bayna khutbatayni fil jum'a sunna ìjókòó láàrin jí láàrin khutba méjì lọ́jọ́ jimá sunna ni fa illam yajlis baynahuma faqad asaa tí imam ò bá jókòó láàrin khutba méjèèjì ntòsí ọ̀dà wàlà ṣe àlẹ́ kò sí aburú kankan lórí ẹ̀ illa anna malikan qala ṣùgbọ́n imam malik ò ní yajlisu jalsataini ihdahuma qabla al-khutba wal-ukhra bayna khutba yóò ṣe ìjókòó méjì alákọ̀ọ́kọ́ nú ẹ̀ síwájú kó tó ṣe khutba èyí ni pé nígbà tí wọ́n bá pè rún so ẹlẹ́ẹ̀kejì ó ní lẹ́yìn ìgbà tó bá ṣe khutba ẹ̀yọ̀ kan tán yóò jókòó láti ṣe khutba ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n gbogbo wọn náà wọn ò sọ pé ẹni ó bá ṣe khutba láì jókòó kò nírun so eléyìí tó fi hàn pé kì í ṣe ọ̀ràn yẹn ni sunna ni tó sì da torí bí anabi sallallahu alayhi ṣe ṣe nìyẹn. náà ìdínú tí ibn Qudama tó fi sọ pé yustahabu an yajlisa bayna al-khutbatayn afẹ́ kí ìmáàmù ó láàrin khutba méjì. جلسة خفيفة يجوكو دي لأن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك ترى النبي صلى الله عليه وسلم أما شبه كما روينا في حديث ابن عمر قبل أتقوان حديث ابن عمر أتجابر وما سمره وليست واجبة سمكي شي وليست واجبة سمكي شي ورايا في قول أكثر أهل العلم نينو akthari ahli أفا náà kí ni májẹ̀mú khutba àwọn afọ́wọ́ni fíkì wọn ka májẹ̀mú bíi méje tí wọ́n ní khutba ní omi nù ẹ̀ ìyapa ẹnu wà lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní májẹ̀mú ni kí ó jẹ́ pé àsìkò tí imam ó ṣe khutba àsìkò tí a lè kírun avuhur ni ṣùgbọ́n èyí tó múnádóko ni pé annahu la yushtaratu laha waqtu dhuhr ó ní pé àsìkò adhuhr kìí ṣe májẹ̀mú ni fún khutba à ń bọ̀ wá ṣe ọ̀rọ̀ lórí ẹ̀ torí níbi lórí àdísì tí ó sọ̀rọ̀ lórí àsìkò khutba naam bákan náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní taqdimuha ala salat ó di dandan kí khutba wá síwájú ìrun kìí ṣe bíi ti eid ẹlẹ́ẹ̀kẹta alqiyamu walquudu baynahuma ìsẹ́ni dúró àti ìjókòó láàrin méjèèjì wọn ní májẹ̀mú ni ẹlẹ́ẹ̀kẹrin abẹ́lẹ́kẹ ẹlẹ́ẹ̀kẹrin ó ní ìmára kúrò níbi hadath àti najas ẹni pé a gbọ́dọ̀ ṣàlùwàlá síwájú kí a tó ṣe khutba àbí ẹni ọba tọ̀ tí ó gbọ́dọ̀ lọ tábà síwájú kí ó tó ṣe khutba ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn afáàní wọ́n ní ìṣe khutba kì í ṣe májẹ̀mú ni kí a ní ìmara síwájú ká tó ṣe khutba ṣùgbọ́n Ibn Qudama ni as-sunnatu an yakhtuba mutatahhira ẹni pé sunna òní kó ṣe khutba yẹn pẹ̀lú ìmara bákan náà ẹlẹ́ẹ̀ka àwọn ní sitrul awra ẹni pé imam ó láti jẹ́ pé al-awra rẹ̀ ó pamọ́ kò ní ṣe khutba pẹ̀lú àìwẹ̀wù ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹfà wọ́n ní raf'u sawt bihaythu yasma'uhu arba'una min ahli al-kamal ó láti gbóhùn sókè léyìí tó jẹ́ pé ní ètò kéré ju èèyàn bíi ogójì wọ́n gbọ́ lè tó kéré jù èèyàn bíi ogójì wọ́n gbọ́ ohun tó ń sọ ní khutba. bákan náà Ibn Qudama onísúnnà ní kò yẹ pé ẹni ó ṣe khutba òní ó kírun torí pé ntí ànábi sallallahu alayhi wa sallam máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni àwọn khulafa ohun táwọn náà máa ń ṣe nìyẹn lẹ́yìn rẹ̀ ó ní oríkè khutba èyí ni pé rukunu èyí ni òpómúlérò khutba alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ó ní alhamdulilah kó dúpẹ́ fọlọ́run ọba ó sì láti jẹ́ pẹ̀lú pẹ̀lú kẹlma alhamdu kẹlma míì tó ní ìtumọ̀ alhamdu kò bá mu ó di dandan kó pẹ̀lú kẹlma alhamdulilah èyí tó kéré jù nìyẹn wọ́n wá lè tún fi kún lórí oríṣiríṣi àwọn tó bá fẹ́ fi kún ṣùgbọ́n èyí tó kéré jù náà ni kò sọ pé alhamdulillah ẹlẹ́ẹ̀kejì ó ní asalaatu ala nabi ala rasulillahi sallallahu alayhi wa sallam ó láti ṣe asalaatu fa nabi sallallahu alayhi wa sallam wọ́n ní yẹn náà ó di dandan kí kálímà asalaatu kọ́ wá nù asalaatu tó máa ṣe fa nabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta nù ẹni alwasiyatu bi taqwa kó ṣe wọ̀síyà fún àwọn tí ó ń ṣe khutba fún kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹrin nú ẹ̀ òní kó kan tó bá tó bá tó bá ràn ọ́ lọ́rùn nínú àyà alukur'an wọ́n lẹ́lẹ́kẹrin òní kó àdúrà fún gbogbo mùsùlùmí eléyìí ni arkan wọ́n ní sunna ní kó yẹ pé khutba yẹ kó kúrú kó má gùn torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní inna tula salati rajul wa qisari khutbatihi ma innatu min fiqihi ìpè ẹni tí khutba rẹ̀ tó bá kéré tí irun rẹ̀ gùn eléyìí ló fi àlàámà pé ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn ni torí pé ọ̀rọ̀ tẹ́ rí hun èèyàn ó máa ń sú èèyàn tó bá pọ̀ jù ṣùgbọ́n tó bá kéré olódáa jù anabi sàlẹ̀ sàlẹ̀ ní àtìlù sọ̀lá ẹ kírun kó gùn wàksúrù khutba ẹ jẹ́ kí khutba yẹn ó jẹ́ kó máa ń sókí wà inna mina bayani sihra ọ̀rọ̀ tẹ́ ẹ rí hun sihiri wà nù ẹ̀ ẹni sọ kékeré tí ó sì tí ó ti gbogbo àwọn èèyàn ó sì gbọ́ tí ó tó wọn ṣùgbọ́n tó bá pọ̀ ẹlòmíràn máa sùn níbi khutbah wọn ìdí inú tẹ́bi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó máa ń ṣe khutbah tó gùn ẹlòmíì ó ti tọ̀ tí ó ẹlòmíì ó ti sùn tí ó ti máa jatọ́ lẹ́nu kó tó di pé wọ́n dìde kírun ẹni tí ó bá wò pé oorun a máa já àlùwàlá yọ ṣẹ̀ṣẹ̀ máa sáré láti lọ sàlùwàlá ni léètọ́ pé ìmáàmù sì gbèrò ni. náà wọ́n ní kò sínú súnà pẹ́ẹ́pẹ́ kọ́ ẹ pé nínú khutbah láti máa ṣàdúrà fún bàálù àbúrò lílẹ̀-èdè ìlú àbí khulafa rashidun àbí nǹkan kan báyẹn wọ́n ní kò sí nínú súnà pẹ́ẹ́pẹ́ so àdúrà tá a ṣe nínú khutba àdúrà nu fún gbogbo mùsùlùmí lápapọ̀ so a ò gbọ́dọ̀ ṣe àdúrà tí wọ́n fẹ́ jọ mọ́ kunut tí a máa ń ṣe ní àsìkò Ramadan imaamu Shatibi ó sọ ọ̀rọ̀ kan pé lásìkò òun àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí accuse wọ́n ní ṣíà ni rọ́fìdì ni kí ló dé tí wọ́n fi pè rọ́fìdì wọ́n ní kì í gbàdúrà fáwọn kùnàfà rọ́ṣìdìn kó pòókọ wọn abubakar àti umar àti uthman àti ali àti gbogbo àwọn eh, kùnàfà rọ́ṣìdìn alumawiyun àbí abbasiyun ó ní ìdí tún yí wọ́n fi pòun ní rọ́ọ̀fìdì nìyẹn wọ́n ní torí pé kò pọ́n àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam kò pọ́n wọlé òun sì ní òun ò rí nínú khutba anabi sallallahu alayhi wa sallam àti àwọn sàábì rẹ̀ gangan àti àwọn afa tó wá lẹ́yìn wọn wọ́n jẹ́ pé wọ́n máa ṣerú àdúrà báyẹn ní gbogbo khutba ṣùgbọ́n ká ṣàdúrà fún gbogbo mùsùlùmí ìyẹn oríkè nínú oríkè khutba ni. wọ́n pe wọ́n bi afaaka al-asbak wọ́n bi léèrè pé duawu al lil khulafa al kí afa ti ń ṣe khutba kọ́ gbàdúrà fáwọn ọba lọ́ba tí wọ́n ti kọjá kí ni ìdájọ́ rẹ̀ ó ní huwa bid'atun ìdádá ni wala yanbaghi al-amalu bi kọtọ káfi ṣiṣẹ́ ṣe wa ahsanuhu an yad'u lil muslimina amma èyí tó dáa jù ó ní kó gbàdúrà fún gbogbo mùsùlùmí lápapọ̀. wọ́n ní kò burú tó bá pé àwọn ajagun ẹ̀sìn wọ́n bá wà lójú ogun kọ́ wá gbàdúrà fún wọn specially kọ́ ló ń fún wọn ní ìṣẹ́gun wọn ni kò sí aburú ń bì yẹn. náà bákan náà nínú ohun tí àwọn àáfàá tí wọn kà kún bídà táwọn èèyàn ń ṣe tó pọ̀ lónìí ó ní kíka inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نبو خطبة وني داداني النبي وسي بيني وصحابي النبي صلى الله عليه وسلم وسي نعم حديثي تو عن وجه وني حديث جابر عن جابر بن عبد الله قال جاء رجل والنبي صلى الله عليه وسلم يخطب الناس يوم الجمعة فقال صليت يا فلان قال لا قال قم فاركع ركعتين وفي رواية فصلي ركعتين حديثي يودالوري ìsọ̀rọ̀ imam tó ń ṣe khutba ní àsìkò tó ń ṣe khutba lọ ó lè fi khutba tó ń ṣe lẹ̀ kó sọ̀rọ̀ tí ìsọ̀rọ̀ yẹn bá ní àǹfààní tó ṣe pàtàkì. agba hadisi náà wà láti ọ̀dọ̀ Jabir ọmọ Abdullah oni jaa rajulun wa nabiyu sallallahu alayhi wa sallam yakhtubu an-nas yawm al-jum'ah ọkùnrin arákùnrin kan wá nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó ń ṣe khutba lóòjọ́ jimá lànàbí ó wọlé ó jókòó lànàbí sallallahu alayhi wa sallam bá bi léèrè pé sallaita ya fulan so ti kírun wọ lágbájá ó ní la olóhùn ò anabi ni qum farka àràkà àti ẹni dídé kírun rákà méjì lànàbà tún kọ̀ntínú láti máa ṣe khutba rẹ̀ lọ so nínú àwọn masáyìl tó wà nù àdìsí ó fi hàn pé jawazu taklimul imam li haja kò sí aburú kí imam kó sọ̀rọ̀ yàtọ̀ sí khutba tó ń ṣe tí bùkátà rẹ̀ bá bẹ torí pé ọ̀rọ̀ tó sọ yẹn ìpàṣẹ ṣíṣe dáadáa ni torí pé èyẹ wọlé kò ṣe tahiyatul masjid imam ni ọtí ṣe tahiyatul masjid oní rárá oní dìde kó ṣe tahiyatul masjid ó sì kọ́ntínú khutba rẹ̀ wọ́n lélẹ́yìí kò sí aburú nù ẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ó ti kọ̀ fún alladhi yatakhatta riqaba an-nas ẹ̀ńtọ́ ẹ pé nígbà tí ó bá wọ mọ́sálásí yóò máa tẹ ọrùn àwọn èèyàn kọjá wọ́n fẹ́ lọ jókòó sí ibì kankan nígbàtí anabi sàlám tó ń ṣe kútbà lọ so níbi tí ó ń tọ̀hún tó ti ń tẹ ọrùn àwọn èèyàn kọjá lànàbí ni jókòó ń bi tọ́ wa ẹni pé ó fi kútbà lẹ̀ ó sọ fún tì pé jókòó níbi tọ́ wa faqad àdéhìtà wa àdéhìtà ó ti pa àwọn èèyàn lára ó sì ti ṣe ohun tí ọ̀dà jókòó ń bẹ̀. so bákan náà ó wà nù tírà Bukhari àti Muslim tí nígbà tí Umar ibn Khattab radiyallahu anhu tó ń ṣe khutba lọ arákùnrin kan ó wọ mọ́sálásí nínú àwọn muhajirin al-awwalin àwọn àkọ́kọ́ nínú àwọn muhajirin nínú sàbí anabi sallallahu alayhi wa sallam àwọn kan wá ní sayidina Uthman ni ní Sayyidina Umar ló bá fi khutba tó ń ṣe é lẹ̀ ló wá ń bi léèrè pé ayatu sa'ati hadha hadhihi àsìkò wo lélẹ́yìí ó ń bi ẹni tí ó wọ mọ́ṣáláṣí léèrè lóntìn bá sọ pé inni shughiltu falam anqalib ila ahli hatta sami'tu al-adhan wọ́n àwọn iṣẹ́ ló dí mi lọ kódà mi ò padà lọ sí ilé tí mo fi gbọ́ ìrun pípé bí mo sì ti ń gbọ́run pípé náà mo wá sí mọ́ṣáláṣí. Ah, ṣé ká continue now wọ́n sọ pé kọ̀mpútà mi mú bátìrì dání o but a continue ṣùgbọ́n so lọ́wọ́ sọ fún pé èyí ni pé àlùwàlá nìkan ló ṣe lọ́wọ́ mọ́ṣáláṣí ó ní bẹ́ẹ̀ ni ó ní èyí ṣe tó fi jẹ́ pé àlùwàlá nìkan ló ṣe ọ̀ gbọ́ pé ànábi sàlám ní káwẹ̀ ni so gbogbo eléyìí ọ̀ ń sọ nígbà tí ó ń ṣe khutba lọ́wọ́. so eléyìí ó fi hàn pé kò sí aburú kí imam kó sọ̀rọ̀ nígbà tó máa ń ṣe khutba lọ́pọ̀ ìgbà tó pé ọ̀rọ̀ tí ó sọ yẹn kìí ṣe ọ̀rọ̀ tí ó burú ọ̀rọ̀ tí ó mú tó ń pààyàn láṣẹ láti ṣe iṣẹ́ rẹ̀ ni. ẹ jẹ́ ká rọ ní sùúrù ẹni tí ó bá wọ mọ́ṣáláṣí ó dandan kó yan raka méjì kódà bí imam tó bá ń ṣe khutba dání tó bá ń ṣe khutba lọ bẹ́ẹ̀ ó wà nú àwọn nǹkan tí a máa rí táwọn èèyàn máa ń ṣe nígbà tí ó bá wọ mọ́ṣáláṣí tí wọ́n ń pèrún lọ́wọ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ó dùn wọ́n wà ní dùn wọ́n máa dá adhan wọ́n máa dá adhan lóhùn lẹ́yìn gbà wọn bá ṣe àdán tán gbà yẹn ni wọn àṣẹṣẹ tó ṣe rak'atani fajr kò sí ẹ̀rí kankan fẹ́lẹ́ yẹn pàtàkì jùlọ rak'atani fajr yẹn òun ọ̀ràn yẹn lòun nam àmì sorry afwan tahiyatul masjid yẹn ọ̀ràn yẹn lòun ni ìdá ìmọ̀ àmì mu'adhdhin léèrè súnà lòun so eléyìí gangan ló yẹ kó ṣe kì í ṣe pé yóò dúró máa dá àdán lóhùn bóun bá ti ń wọ mọ́sálásí kó sì ṣe ràkàtà ní fájìrì rẹ̀ kó jókòó so kò sí ẹ̀rí kankan fún ẹni tí yọ kọ́kọ́ wà ń dúró yọ máa dá ẹni tí ń pèrún lóhùn lẹ́yìn bọ́ bá pèrún tán ni wọ́n àṣẹṣẹ̀ wá kí tahiyatul masjid rẹ̀ so torí pé anabi sallallahu alaihi wasallam ní. إذا جاء أحدكم المسجد آه إذا جاء أحدكم يوم الجمعة والإمام يكتب فليصلي ẹnì kọ̀ọ̀kan yìí tó bá wọ mọ́ṣáláṣí lóòjọ́ jímọ̀ tí imam ṣe khutba lọ kó jókòó èwo ni ọjọ́ ọ̀ràn yẹn jù ṣé ká tẹ́tí gbọ́ khutba àbí ká dá ẹni tí ń pèrò lóhùn ìtẹ́tí gbọ́ khutba yẹn lọ́jọ́ ọ̀ràn yẹn jù ṣùgbọ́n àná ṣáṣálà ní ẹnikẹ́ni tó bá wọ mọ́ṣáláṣí kó yan rákà méjì. so eléyìí òní tí àwọn sàbíà nebsa sallam tí wọ́n gbọ́yé ní àsìkò ìjọba àwọn al-Umawi nígbàtí Marwan ibn Hakam tó ń ṣe khutba lọ Abu Sa'id al Khuduri bùnbà wọ mọ́sálásí ó dìde dúró yọ̀ọ̀yàn náfìlà méjì. lásìkò yẹn dẹ̀ ní gbogbo àwọn lọ́balọ́ba náà ti ní àwọn dongari ni wọ́n máa sọ àwọn èèyàn nu mọ́sálásí àwọn dongari ni wọ́n bá ní kí àfọ òjòkó ọkọ̀ wò wọ́n kọ̀ ọ̀kọ̀ wọn lóun náà ṣe rákà méjì rẹ̀ lọ nígbà wá kírun tẹ́lẹ̀ àwọn ọmọ kéwù rẹ̀ ń bi léèrè pé a ah, àwọn dòngárì wọn ọmọ láwọn ọ̀nà ọ̀ nígbà tó òjòkó ó lóun ò lè fi àdébísà lórí àbí torí pé nìkan ní kí èèyàn wọn jókòó so eléyàn fi hàn pé àwọn sàábì anabisa asálàm ò mú ní kékeré mẹba tí ń wọ mọ́sálásí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe raka ah, tahiyatul masjid. bákan náà ọgbọ́n tá a rí kọ́nù àdìfín ni pé èèyàn kan lè kọ́ nǹkan téèyàn rí tí èèyàn ń ṣe láì pé á wá kí ni òdodo ti ń ṣe yẹn torí pé anabisa asalam nígbà tó rí arákùnrin yẹn tó jókòó kò kàsà déédéé bàjá pé dìde kó kírun àgbà tó bi léèrè náà so ó ti kírun rákà méjì ó lè dé ó lè jẹ́ pé ó ti kí rákà méjì yẹn tí anabisa asalam ò rí bákan náà ni gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá kọ́ fún yàn kọ́kọ́ ṣèwádìí náà so yóò wá gbọ́ èyí tí ń ṣe déédéé nínú ẹ̀ sọtọ́ bá wá ní òun èyí tí kírun ìgbà yẹn lànà bisá sálà wá ṣẹṣẹ wá sọ pé kó kó dìde kó kírun so eléyìí fi hàn pé ó yẹ ká kọ́ ṣèwádìí kí ni ipò tí ẹni tá a bá tá a fẹ́ kọ aburú fún. so eléyìí gẹ́gẹ́ jẹ́ báyìí àdìsí tiwájú àsìkò wáyé khamsu allah musta'an. náà gẹ́gẹ́ bí a ṣe ní ó dá kí a ṣe ìwádìí irú àdìsí yẹn ó ní àdìsí Abu Qatada sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní òun wọ mọ́sálásí lòun bá jókòó nígbà tí òun rí i pé anabisa asala ń wá jókòó pẹ̀lú àwọn kan faqala rasulillah sallallahu alayhi wa sallam anabisa asala sallam bá pè ma mana'aka an tarka rak'atayn qabla an tajlis kí ló dé tó kí ló kírun raka méjì síwájú kó tó jókòó lọ́wọ́ ni ya rasulallah ra'aytuka jalisan mo rí pé mo rí pé wọn náà wà níjókòó ni wọn náà sùn jòlóòs mo sì rí gbogbo àwọn èèyàn tó ń jókòó tó ń kiri káàrí nàdẹ́bí sàṣàlámà ni fayidà dakhala ahadukum almasjid ẹnì kẹ́ọ̀kan yìí tó bá wọnú mọ́sálásí fala yajlis kó má jókòó hatta yarka rak'atayn kọ́kọ́kọ́ kí irun raka méjì náà sọ́ọ́rí pé ìbéèrè yẹn lásán ẹ̀kọ́ ni kakọ́kọ́ bi léèrè kí ni ìdí tó fi kírun ó lè jẹ́ pé kò ní àlùwàlá tí ó fi kírun ó tún lè ó sì lè jẹ́ kó ní ìdí míì aláti bí léèrè náà síwájú ká tó bá wí. nà ṣùgbọ́n àwọn míì wà lẹ́yìn ìgbà tí wọ́n bá wọlé ìmáàmù ti parí khutba rẹ̀ àbí ń ṣàdúrà lọ so automatically khutba ti ń tán lọ ìgbà yẹn làwọn ṣẹ̀ṣẹ̀ wá dìde páwọn fẹ́ kí irun ẹlòmíì lè wá ń jòkó gan nígbà míì ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lóun fẹ́ ṣe irun tahiyatul masjid rẹ̀ eléyìí kì í ṣe ń tó dáa pẹ́ẹ́pẹ́ torí pé kò sí ń tó kù ju pé kí wọ́n kírun lọ so ń tó náà dúró dé náà ni kí ìmáàmù ó dìde kírun wallahu alam so gẹ́gẹ́ bí àsìkò a ó dúró lórí eléyìí èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kún fún aládé èyí tá a ṣe ṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wọn. wọ́n uh, àkọ́kọ́ ó ní àdúrà láàrin khutba méjì tí màmá jókòó àwọn tó ń ṣe yẹn ẹ̀rí wọn ni pé àdìsí anabi sallallahu alayhi wa sallam tó ní àsìkò kan wà lóòjọ́ jimá gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fi ṣe kòńgẹ́ rẹ̀ gbogbo nǹkan tí ó bá béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ó ṣe fún un so àsìkò yẹn ó ní àwọn èèyàn ò mà so àwọn afa wọ́n sì ń ṣe àbọ̀ oríṣiríṣi wípé àsìkò báyìí ni àsìkò báyìí ni àsìkò báyìí ni ọ̀rọ̀ pọ̀ tí àwọn afáà sọ wípé àsìkò tí anabi sàlẹ̀ ní gbogbo ẹni tí ó bá ṣe kòńgẹ́ rẹ̀ ọlọ́run gbàdúrà ẹ̀ àwọn míì wọ́n ní láàrin khutba méjì so ìdínú tí ẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí imam bá jókòó wọ́n dìde wọ́n máa àmì wọ́n gbọ́ sókè wọ́n máa gbàdúrà so eléyẹn jábá yẹn ohun tí wọ́n fi ṣẹ̀rí nìyẹn bó tilẹ̀ jẹ́ pé àmà àsìkò wo ni torí pé àwọn míì tiẹ̀ ní àsìkò àlásìrì ni so ọ̀rọ̀ pọ̀ àwọn míì ní lásìkò tí imam bá jókòó síwájú kó tó dìde ṣe khutba ni so àwọn àbá tó pọ̀ táwọn afas dání bet kò sí tí ó burú kí a gbọ́wọ́ sókè nígbà tá a bá máa gbàdúrà torí pé anabi sàlẹ̀ sẹ́lẹ̀ mo gbọ́wọ́ sókè nígbà tí wọ́n bá gbàdúrà ìgbọ́wọ́sókè rẹ̀ ó póríṣiríṣi omi wà tí wọ́n pé wọ́n yàwọ́ méjèèjì báyìí omi wà tó sì jẹ́ pé ìka ẹyọ kan báyìí ni wọ́n nà so kò sì ní àsìkò kan pàtó tí a ní kò tọ́ fún yàn kí kó bọ́wọ́ sókè nígbà tí wọ́n bá gbàdúrà torí pé ìbọ́wọ́sókè yẹn nígbà àdúrà náà ni so kò sí aburú wallahu a'lam wa alaykum

well nínú àwọn májẹ̀mú tá sọ ni pé wọ́n ka nínú ọ̀rọ̀ wọn wọ́n ka aya alukur'an gbogbo èyí tí ó ń pa wá láṣẹ àwọn nǹkan rí níbi pẹ̀lú ọlọ́run and then aya yẹn náà ohun tó ń túmọ̀ náà nìyẹn sòtú wáyé pé wọ́n ń kà ní kíkà wọ́n fi ń ṣe wáàzì khutba kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n tá a ní àsìkò tí a bá fẹ́ parí khutba ni a ó ka aya yẹn ìyẹn kò sí ohun tó jọ bẹ́ẹ̀ tí a bá ń kà torí ìtumọ̀ rẹ̀ tó ń pa àwọn nǹkan tí ń pa wá láṣẹ kò sí aburú náà torí pé wọ́n ní kí wọn kan tí ó bá rọrùn nínú aya alukur'an bákan náà aya alukur'an ni so eléyàn nìyẹn kí ni ẹlẹ́ẹ̀kejì ó na'am wáàzì tán ń ṣe síwájú kí imam tó dé well ala kulli hal kò sí ohun tó jọ yẹn ní àsìkò anabi sallallahu alayhi wa sallam yà àsìkò àwọn sàhábì rẹ̀ bẹ́ẹ̀ sì ni ààrí gbọ́ nínú àwọn àwọn tàbíìn pé síwájú kí ìmáàmù tó dé ẹnìkan láti dìde láti ṣe wàásù fáwọn èèyàn ṣùgbọ́n bóyá ohun tí ó fà tí wọ́n fi ń ṣe ni pé àwọn tí wọ́n bá tètè wá sí mọ́ṣáláṣí. Si sí wọn kàn jókòó ni wọn ò ní gbọ́ wọn ò ní kankan tí wọn máa ṣe ẹlòmíì lè máa sùn bákan náà wọn ni pé khutbah tá à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe pẹ̀lú èdè Arabic ni ọ̀pọ̀lọpọ̀ tó sì wà mọ́sálásí ọ̀gbọ́ Arabic so ìdí nu táwọn míì tí wọ́n fi tún ṣe àtúnṣe tí wọ́n ṣe ni pé khutbah gangan tí imam máa kà lẹ́ni kó ti kọ́kọ́ wá láti fi ṣe wáàzì fáwọn èèyàn tó a jẹ pé tí imam kà ní arabic yẹn òun náà lòun ti tú ní èdè míì so mo rò pé hikma wọn nìyẹn ṣùgbọ́n lóòótọ́ lóòótọ́ kò sí nǹkan kan tí ó jọ ṣíṣe khutba pẹ̀lú èdè míì tó dáa jù náà ní arabic ká ṣe khutba pẹ̀lú arabic bó ti wulẹ̀ ó kéré kódà bó jẹ́ pé ayé yóò kan péré inú wa kà ṣùgbọ́n kò wá sí aburú ká túmọ̀ ń ta ṣe ní arabic yẹn sí èdè míì ìdí inú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fi máa ń pín khutba méjì yẹn ọ̀kan nú ẹ̀ wọ́n sọ lédè tí àwọn èèyàn gbọ́ èkejì nú ẹ̀ wọ́n sọ ní arabic yálà kọ́ pé arabic wọn kọ́kọ́ sọ wọ́n sọ èdè ní èkejì àbí pé eh, èdè ni wọ́n kọ́kọ́ sọ wọ́n sọ ní arabic so oyin gbogbo ẹ̀ náà khutba náà ni torí pé ntaafẹ́ wọ́n ti ṣe òun náà ni ti arabic yẹn wọ́n ti wá ṣe àlékún àǹfààní fáwọn èèyàn torí pé wọ́n túmọ̀ khutba tí wọ́n gbọ́ yẹn so kò sí aburú nù yẹn ṣùgbọ́n ká wá sọ pé wáàzì tá ń ṣe síwájú kí màmú tó dé torí ìyẹn láfi á tú mọ́ṣáláṣí mi ò rò pé ó tó bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ kò tó bẹ́ẹ̀ nígbà tí ìṣe pé bóyá a sọ pé dandan lábẹ́ àwòsàn ìṣe kótóbá àmì jimá wo ò pé àákàn ṣe torí àǹfààní àwọn èèyàn ní pápá jùlọ wáàzí ni wọ́n ń ṣe yóò rò pé nǹkan kan tó burú pọ̀ ń bẹ ṣùgbọ́n tó bá yẹ pé imam yóò ṣe wáàzí tí ó tí ó tí ó tí ó ṣe àmì tí ó tó àwọn èèyàn kò ní ìdíkẹ́ lómi tó wá ṣe mọ́ torí pé ọjọ́ yẹn ọjọ́ imam ni imam lọ lọ́jọ́ náà so tó bá wá fẹ́ ṣe eh, wáàsí fáwọn èèyàn ó lè tètè dé pé kútbà rẹ̀ tí ó ṣe ní èdè tí wọ́n gbọ́ yẹn yóò tún ṣe ẹ̀kúnlẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ èyí tí ó wàá kà ní arabic yẹn yóò ṣe ní kúkúrú kò sí aburú kankan nù ẹ̀ wallahu alim aleykum salaam ẹ̀yin náà ok ẹ̀yin jẹ́ náà. ṣé ẹ ti. aleykum salaam ìbéèrè mi ni pé táwọn yẹn bá ń sọ̀rọ̀ látàkùn tí bá máa ṣe pàtó àwọn ẹ̀yàn òbí wọn fẹ́ jẹ́ ẹ̀yàn bíi àti túbà arákìkì túbà dàbí ti gbọ́ lórúkọ sí i. ó ní àdìsí kà ní alákọ̀ọ́kọ́ nsìn so lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́wọ́ tí a bá wà pẹ̀lú ẹ̀mí ọ̀la máa sọ̀rọ̀ àníṣà insha Allah náà afa. ha no no no àkọ́kọ́ náà ìwẹ̀ jimá à á wẹ̀ gẹ́gẹ́ bí a ṣe wẹ̀ wẹ̀ jẹ́nàbà ni ìwẹ̀ jimá tá à ń sọ yìí à á wẹ̀ gẹ́gẹ́ bí a ti ń wẹ̀ wẹ̀ ni so ẹni tó bá ní ìdí àti wẹ̀wẹ̀ ọṣẹ ó lè na. wẹ̀wẹ̀ ọṣẹ náà síwájú tó kójọ so ẹni tí ó travel jimá e ṣe ọ̀ràn yẹn lórí òun kí ni ń wẹ̀ so à ń wẹ̀ torí ẹ tí ó lọ mọ́ṣáláṣí ẹni tí ó sì travel kìí sọ̀rọ̀ yẹn ni lórí ẹ̀kọ́ lọ sí jimá kí ni wẹ̀wẹ̀ jimá so a ti sọ pé ìwẹ̀ yẹn à ń wẹ̀ fún òun ni à ìwẹ̀ fọjọ́ kìí ṣe torí ọjọ́ jimá la fi wẹ̀ à wẹ̀ fún ẹni tí ń lọ sí jimá ni léyìí tó sọ pé ọmọ tí ètí ìbàlágà tí ẹ ṣe ọ̀ràn yẹn ni fún kó lọ sí jimá òun ò ní wẹ̀ ẹni tí ò ní lọ sí jimá kò ìdí àti wẹ̀wẹ̀ yẹn kó wẹ̀wẹ̀ ọsọ rẹ̀ ọsẹ kọ́ fín tùràrí rẹ̀ lára kó kírun àgbóhùn rẹ̀ náà. náà. ṣé àárọ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ jáde sẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ni yóò lè wẹ̀ so àsìkò rẹ̀ látìgbà tí alifẹ́tì bá ti yọ èèyàn lè wẹ̀wẹ̀ jímọ̀ rẹ̀ àníyàn gangan ni tí ó jàjù fọ́tọ̀. ní nípa tútùbà àwọn sáàsì kan wà lọ pé mọ́ mọ́ wọn sọ ara bí yóò wá léèyàn kan tí yóò wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó mọ̀ ju ní èdè tí àwọn èèyàn gbọ́ irú yẹn sì báwo ni pẹ̀lú. ìmáàmù máa ka khutba rẹ̀ ní arábì ẹlòmíràn kò sí aburú nù ẹ̀ torí pé khutba yẹn hikma wà ń bẹ̀ gangan náà ni ọ̀rọ̀ tí ń sọ fún àwọn èèyàn ìdínú tó fi jẹ́ pé àwọn mọ̀ọ́dù àwọn topics tó yẹ kí imam kó kó kó sàlẹ́sà ni èyí tí ó jẹ́ káwọn èèyàn bẹ̀rù ọlọ́run tí ó pẹ́ lára wọn síwájú kí jimá mi ò tó dé so ń gbàtà bá sì ṣe ní arabic tẹ́nìkan kan ọ̀gbọ́ kí láǹfààní ẹ̀ kò láǹfààní so kún ọ gbọ́ yẹn gangan ló dáa jù so kò sí aburú kún ọ sọ ní arabic kẹlòmíì ò tù kò sáburú nù ẹ̀ hmm. wàhálà kùsùlùmí. nígbàtí ààrí nǹkan kan gbọ́ ààrí nǹkan kan kan nínú súnà Ànábì sàásánlá yìí pé nǹkan kan wà tẹ́ máa ṣe ó ní pé ẹni tó jókòó mọ́ṣáláṣí lásìkò yẹn kó tẹ́tí gbọ́ khutba ó ní tó jẹ́ ọ̀ranyàn lórí ẹ̀ ìtẹ́tí gbọ́ khutba so nígbà tí imam bá jókòó imam tó jókòó gan àgbọ́ pé nǹkan kan wà tí ó wì kí wá ní tí àwọn ọmọ mu fẹ́ wí imam tó jókòó gan fún rẹ̀ àgbọ́ pé nǹkan kan wà tí ó wì anabi wọn wọn wọn kò sí ìgbà ọ̀rọ̀ tó ní anabi sàlá máa ń ṣe àdúrà kan nígbà tó bá jókòó so ó máa ń ṣe òpin ya khutba méjèèjì pẹ̀lú ìjókòó fúfú yẹ and that is all so nígbà tí imam bá jókòó àádáni náà ni a máa wo imam nígbà tí imam bá dìde tí bá tún ṣe kúgbà rẹ̀ á tún tẹ̀tí gbọ́ ṣùgbọ́n tí a bá nínú àyè tí a fa béèrè òní pé tí ara inú mi tí wọ́n dìde kan tó hàn tó gbowó kí wọ́n máa ṣàdúrà ẹ̀rí tàwọn eléyìí ni pé àwọn afa tí wọ́n sọ pé àsìkò tí ọlọ́tà nàbí sàlẹ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kòńgẹ́ rẹ̀ lóòjọ́ jimá àwọn míì ní láàrin fútbà méjèèjì ìdí nu tán fi ń ṣe àdúrà tí ọba ti wá sẹ́ẹ̀dì tó lágbára lórí ẹ̀ kò ní ìdí kéèyàn ṣe kéèyàn dalẹ̀ náà ni ẹ̀yin náà aleyhi salam. wẹ́n àwọn ò gbọ́ nínú àdó àwọn àfà nípa wọn máa ń fi ọlá Kaaba àbí ọlá Safa àti Marwa òkè àti ilẹ̀ ọlá ọlọ́run ni wọ́n máa fi ń bẹ ọlọ́run àbí kí wọ́n fi sífà ọlọ́run kí wọ́n fi bẹ lọ́run àbí kí wọ́n fi ókọ ọlọ́run kí wọ́n fi bẹ lọ́run ní tí a mọ̀ láti ọ̀dọ̀ àwọn àfáànù láti àsìkò àwọn sàbẹ̀ ànẹ́bísà sálàm fi èdò ní ṣùgbọ́n àwọn nǹkan míì àsọdùn wíwọ búkà ẹlòmíì kọ so tí àáfàá kan bá sì ti ṣe àsọdùn yẹn àwọn ò ní ìdí àti béèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ kéwa náà àwọn náà máa sọ̀rọ̀ náà ni so yóò àfi di yóò àfi di pé ó gbajúmọ̀ ó ti dẹ̀sìn so ibi tí nǹkan máa ti bẹ̀rẹ̀ ni pé àsọdùn so kéèyàn dúró lè ti ẹ̀rí ń bẹ ń bẹ ohun táwọn sábẹ́ anamsa sẹ́lẹ̀m àbí àwọn àáfàá tí wọ́n gba gbogbo òun náà ni pé ọlọ́run ọlọ́run gangan wọ́n máa fi ń bẹ lọ́run àmọ́ ká fi sàfá àti márùwà bí kíní àgọ́rí wallahu a'lam afwan afwan ẹ̀ Thank you ẹgbẹ́ ni ẹ̀rọ gbígbá ìsọ pé ojúbà wà lára jùmọ̀ ẹ tó wá dé jùmọ̀ ọgbẹ́ ikọ̀ ọmọ tó dé jùmọ̀ ṣe àlejò pé ẹni ẹ̀ náà gba jùmọ̀. a rárá kò sí tí ó mú jimá rẹ̀ ó bá jimá bí ọba kútbà tó rún jimá òun náà bá jimá so gbogbo ẹnikẹ́ni tí ó bá wà mọ́ṣáláṣí ìtẹ́tígbọ́ kútbà yẹn ọ̀ràn yẹn ní fóònù torí pé gbogbo ẹnikẹ́ni tí ń bá ń ṣe nǹkan míì ń sọ̀rọ̀ lásìkò tó ń ṣe khutba lọ eléyà gan kò nírun débi pé wọn lẹ́yìn tí ń bá ń sọ̀rọ̀ gan ìwọ gan fúnra rẹ mọ̀ sọ pé kọ́ da ilé torí pé wọn náà ti sọ̀rọ̀ ohun tó lè ṣe ni tó bá pé ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kọ́ra fọ́ tọ́ àbí kó o ṣe ìṣára fún un ṣùgbọ́n pé wọn náà wá sọ̀rọ̀ wọn náà ti sọ̀rọ̀ náà nù sọ wá rí i pé ìtẹ́tígbọ́ khutba yẹn ó ṣe pàtàkì púpọ̀ bẹ̀kọ̀ wá kí wá sí pé téèyàn ò bá bá khutba kò ní jimá nìyẹn náà lẹ́yìn náà máa fà. ṣé rí gbogbo àwọn kìíní àwọn míì wọ́n wọ́n sọ di bàbàrà débi pé tẹ́ bá sọ pé a ò ní fi ọlá ànábì tọrọ wọ́n ní ẹ ti bu ànábì kù ohun tó sì jẹ́ pé ànábì gangan fúnra ẹ̀ ló wa lẹ́sìn sallallahu alayhi wa sallam so àwọn sàábì rẹ̀ tí wọ́n bá ànábì sallallahu alayhi wa sallam sí agbọ́ pé àwọn náà ń fi ọlá ànábì sallallahu alayhi wa sallam tọrọ lóòótọ́ lóòótọ́ lànábì lọ́lá ọlọ́run sì fún ní ọlá yẹn ṣùgbọ́n ìtọrọ ẹ̀sìn ni ẹnìkan péré làjọsìn fún ní ọlọ́run ọba ṣẹ̀dá gbogbo apáta so tá a bá fẹ́ bẹ ọlọ́run ọlọ́run lábẹ́ direct atawassul àwọn àfa sọ̀rọ̀ lórí ẹ̀ lóríṣiríṣi ohun tá a máa fi ń ṣe tawassul nínú àwọn tó ń sọ lórí ẹ̀ ni pé èèyàn lè fi iṣẹ́ eré tí èèyàn ṣe láti fi ṣe tawassul kò sí aburú nú ẹ̀ èèyàn lè ké Qur'an kó fi ṣe tawassul èèyàn lè ṣe sádàkà kó fi ṣe tawassul so ṣé káwá sọ eh, ọ̀la ànábì sàlọ̀ sẹ́lẹ̀m ó tó ṣe tawassuli ṣùgbọ́n àgbọ̀ wípé nínú tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sàábì ànábì sallallahu alaihi wasallam àgbọ̀ káwọn náà so eyín ó fúnyàn ní sàlámà ju kéyìn ó ṣe ń ju kéyìn ó fi téyìn ò ju kí èyàn ó ṣe téèyàn ọ̀lùmọ̀ lọ gbogbo wọn yẹn wọ́n wà nú àwọn shubuhat àwọn nǹkan tó dàbí halal tó dàbí haram kéèyàn ó fi ilẹ̀ ló dáa jù òun ni wọ́n ṣe àpèjúwe ẹni tí ń daran lé ẹ̀gbẹ́ kòtò kí ni tó lè ṣẹlẹ̀ sí ó lè ré sínú kòtò wọn àtẹran tí ń dà ṣùgbọ́n tó bá wà láàrin ojú ọ̀nà ńkọ́ so eléyìí ó ní assurance pé kò sábúrú kan tí ọkàn so it's better bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn wa. ká dúró lórí tí a bá láti ọ̀dọ̀ anabi sàwọn sálà àtàwọn sàbí anabi sàwọn sálà ló dáa jù wallahu alim wà ìtẹ́kìlẹ̀ ẹni Se ó ń gbọ́ kútbà tó bá ti ń gbọ́ kútbà ó di dandan kó náà dá ilé ó di dandan kó náà dá ilé ẹni tó ṣe sálámà náà òun náà ò ṣe é dá òun náà yẹ kó dá ilé torí pé àsìkò yẹn kì í sàsìkò sálámà àsìkò gbígbọ́ ni ẹni ó ṣe sálámà yẹn náà ṣé bó náà wá ni. whatever anybody tó bá ń gbọ́ khutba ó di dandan kí kò tẹ́tí gbọ́ that's the best tó bá yẹ pé ìṣára wọn ni kò sábúrú nù ẹ̀ tó bá yẹ pé bí ìṣára alexa alexa náà. ẹ àwọn yẹn wọ́n ní iṣẹ́ kan tí wọ́n ń ṣe a ó rí i pé a sọ pé kódà gan kò sí aburú fáwọn kí wọ́n mọ̀ kí ọ̀run tó bá rí i pé tí wọ́n ń ṣe yẹn fún àlàáfíà gbogbogbò ni so kò sí aburú nu irú nǹkan báyìí bẹ́ẹ̀ tí káwọn náà ṣọ́ra ló dáa jù láti má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ sísọ ó pọ̀ nínú gbogbo tí wọ́n bá ṣe ee eh, ló dáa jù mọ̀rún bàtà wọn náà bá ti ń gbọ́ khutba so bẹ́ẹ̀ torí pé wọ́n ní iṣẹ́ kan pàtó tó o bá dẹ̀ ṣiṣẹ́ yẹn o lè kọ́ sí kíní fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èrò so kò sí aburú nù ẹ̀ jọba wà lẹ́yìn pé àwọn náà fi ágéjì náà làwọn náà fi àwọn kò ní fọ àwọn mọ program ṣùgbọ́n mo mọ̀ sí pípa lọ́wọ́ àwọn sì máa pèsè àwọn ọ̀la ṣíṣe sílẹ̀ àwọn bá wọn. gbogbo yẹn yẹn ò sínú eléyẹn disturbance nìyẹn kò sínú bẹ́ẹ̀ ni kò sí torí pé fisabilillahi tá à ń gbà yẹn it's just as if afẹ́ afẹ́ afẹ́ tílẹ̀ àṣà àwọn èèyàn láti san owó torí pé kò dìgbà tá a bá ń tẹ̀lé yẹn káàkiri láti fi fi sabilillah irú yẹn ó lè mú yẹn ṣe nǹkan tẹ́ pé ó ní níyà ṣe torí pé ó rí gbogbo àwọn ojú tí ń wò a sì gbégbá kọjá wájú rẹ̀ ó sì rí irùngbọ̀n kó ẹ̀rí àwọn náà lẹ̀ <laughs> lè pé kó so it's better kọ́ ẹ pé nǹkan kan kan wà gbogbo ẹnikẹ́ni tó bá dà níyàn ó lọ sọ síbẹ̀ a ní ìdá tí máa tẹ̀lé àwọn èèyàn káàkiri tó bò yẹn nǹkan kan ní tó yẹ pé àwọn èèyàn fi ìfẹ́ tó fẹ́ kójọ yẹn ò ní wọ́n fún lọ́la ju ìtọ́ ń ṣe lọ ìdí inú kò ní ìdá ní ìdá ti ṣe yẹn gbogbo ẹnikẹ́ni tó bá ní níyàn yọ lọ bí tó yẹ kí ó fowó sí ibùn kan èyí tí èsè àwọn ẹlẹ́sìn wọ́n kúkú ń ṣerú nǹkan báyẹn tẹ́ bá lọ síbi irú àwọn Europe nǹkan kan kódà nílé oúnjẹ gan wọ́n lápá ti tí wọ́n kọ́ pé àwọn nǹkan àwọn nǹkan tí wọ́n nídìí ìrànlọ́wọ́ ni ká tó wá ní mọ́ṣáláṣí téèyàn wá tá a sì mọ̀ pé tí wọ́n fowó ṣe àwọn nǹkan tó jọ mọ́ mọ́ṣáláṣí yẹn náà ni a ní ìdá tí máa lé wọn káàkiri so àwọn yẹn kàn disturb àwọn èèyàn ni náà wà náà. well ohun táwọn afa sọ ni pé ní àsìkò yẹn n tó dáa kéèyàn ṣe ni pé wọ́n ní kò sí aburú ká pé kábàrà yẹn òun náà láṣẹ tá a fi lọ sí òrùkù wọ́n pé òun yóò dúró fún takbiratul ihram takbiri yòókù òun yìí ṣe ọ̀ràn yẹn èyí tó jẹ́ ọ̀ràn yẹn náà nìyẹn ìyẹn ti ṣe ìyẹn kan lọ sí òrùkù ah, nítorí àti bá imam rò bẹ́ẹ̀ gbogbo àyè téèyàn bá wà lẹ́yìn ìgbà tó bá ṣe takbiratul ihram tán lópin ìgbà tí imam bá ti ń dìde bọ̀ èèyàn ti èèyàn ti fòyàn lóru yẹn kò sí ọgbọ́n kan téèyàn fẹ́ dá èèyàn wá ní títorí pé èèyàn rí imam ti ń dìde bọ̀ òun náà wá ṣẹ̀ṣẹ̀ tó wá tètè bẹ̀rẹ̀ eléyìí kàtà rẹ̀ lásán ni imam ti dìde afẹ́kọ̀ọ́ bá imam ní àsìkò tó náà wà ní òkú. ìyẹn fẹ́ ṣe sẹ́rí wa àwọn kìíní yẹn is a clear something gbogbo téèyàn bá ba èèyàn mọ̀ pé èèyàn bá èyí téèyàn ò bá èèyàn mọ̀ pé èèyàn ò bá so nígbà tí èèyàn ń lọ ṣe rùkú ìmáàmù ń dìde bọ̀ kí ló kù wọ́n ń ṣe lóòótọ́ bẹ̀t kì í ṣe kì í ṣe tí ó tó bójú mu ni the best thing náà ni kó. àwọn ọba tó ń sọ pé tí ìbá ti kàwọ́ kó lórí ní kọ́mà ìdìbò báyìí pé ọ̀dọ̀ wọn ni wọ́n ní ìyẹ̀bà ṣùgbọ́n tó bá ti dìde tán lórí ọwọ́ kó lórí wọn ní ìlú. aláwọ̀ àlẹ́ mi ò mọ ẹ̀mí ò ní mímọ̀ yìí wọ̀ aláwọ̀ àlẹ́ ẹ̀ náà. kò yé mi. imam á dìde pẹ̀lú kabara ni imam yóò dìde pẹ̀lú tẹ̀kbìrì ni lópin ìgbà tó bá ti gbọ́ tẹ̀kbìrì imam eh, oríkèé yẹn ti fòórù nìyẹn eh, torí pé á dìde pẹ̀lú tẹ̀kbìrì ni so tó tí ó bá rí imam ṣe gbọ́ kabara imam so ó ti fòórù nìyẹn. الله alam tá a sọ. wọ́n rò bá sọ eléyìí ní nígbà tá à ń sọ̀rọ̀ nípa tahiyatul masjid ó ní pé tahiyatul masjid yẹn fẹ́ ń tọ́ bá wọ mọ́sálásí ni kì í ṣe ń tọ́ bá wà ń ta ẹni ó bá wọ mọ́sálásí òní kẹtẹ́ ìyẹ́tò masjid jẹ́ kíní fún ṣùgbọ́n tó bá wà ń ta ta ló fẹ́ kí mọ́sálásí la ni ó kí ta ló fẹ́ kí ó fẹ́ kí àràbà mọ́sálásí nù so òun lè jókòó kò sí aburú náà wallahu alam.